òwe tí òní lórí Bẹ́mbẹ́yẹ́kẹ́ TV obìnrin òní wà ẹ̀ parí ẹ̀ ìparí rẹ̀ rèé obìnrin òní wà ó lóun kò mórí ọkọ wáyé obìnrin òní wà ó lóun kò mórí ọkọ wáyé ìtumọ̀ rẹ̀ rèé ìwà ọmọ ènìyàn ìwà lẹwà tọ́jú ìwà rẹ ọ̀rẹ́ mi nítorí pé tíwà ẹni ò bá jọra èèyàn ò ní lè jọṣepọ̀ obìnrin tí ò níwà rẹ̀lẹ̀ tí ò lè tẹríba fọ́kọ tó jẹ́ pé tìǹú mi ni màá ṣe kó lè pẹ́ nílé ọkọ nítorí pé ọkọ fẹ́ràn ìwà rere. Bẹ́mbẹ́yẹ́kẹ́ TV jẹ́ ìkànnì tó ti lè ríròyìn bó ṣe ń lọ wò nígbà gbogbo ọ̀pọ̀ ló ti ń fojú sọ́nà fáwọn ojúlówó ìròyìn àti ètò lédè àbínibí wa kí ẹ lè máa rí wò ẹ subscribe sí Bembeyeke TV lójú òpó YouTube yín ẹ tẹ notification bell option all ẹ like ẹ kẹ comment ló bá tán gbogbo ìgbà tí ìròyìn bá ti balẹ̀ wàjà ní ìsọfúnni yóò máa dé sọ́dọ̀ yín Bembeyeke TV ojúlówó ìsọfúnni ẹ máa wò ó lóní Bembeyeke.